àmọ́ kí n tó fún ẹ ní nǹkan tí mo fẹ́ gbà báyàwó ẹ hello baby. hello darling. ó ti jí mi mi àtàlọ́ ló ti jí mi gbé mi mọ bí tí mo wà. mo ń farabalẹ̀ ma ẹ̀jọ̀ máa kí ni nǹkan tẹ́ fẹ́. kidney títí ẹ ni mo fẹ́. my kidney. bí bẹ́ẹ̀ kọ́ ọ̀run re ni o ìyàwó ẹ lọ nìyẹn. ọlá mi o ọlá mi òní mi dákun má bà ọ̀la mi jẹ́ o tí mi má ti tún ọ̀la mi kẹlẹ́yìn tún lè lálejò àgbà lẹ́tùn ní professional marketer tọ́yìn máa ti tún ló gbé jáde. Hmm, ọ̀la mi pẹ̀rẹ̀ bí ìwé ọ̀la tó súnmọ́ pẹ́kípẹ́kí tó jìnà tòlótòló ọ̀la mi tẹ́ni tí ó dọ̀dọ̀ gbọ́dọ̀ fi tafàlà mo gbà kan bọ́ lọ́wọ́ ìmú mo gbà lọ́wọ́ àkẹ́tì ọ̀la mi ò ṣe é fi tọrọ no way for fuladiness unnecessary risk fetí àgbàlógún ìlà tó tàbí kọ́ avenger license to kill Cinema titun ọ̀la mi another fantastic movie written and produced by Kemi Korede directed by Tunde Somayose starring fetí àgbàlógún Ibrahim Yekini Tẹ̀lẹ̀ Kemi Korede Tunde Somayose lẹ́kọ̀ọ́ látúnjì t sáyẹ̀dú èké sí lọ́dọ̀ bíọ́lá adékúnlé ọmọlọ́lá arúmaṣọ́jú kíkẹ́ lọ́mọ ayọ̀lá omi ajíbóyè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá titun ọ̀la mi better put your trust in God and not in man go get your copy. ṣàlàfíà lẹ́yìn náà wà. àlàáfíà la wà àlàáfíà la wà báwo wà níbi tó lọ ṣe everything wà ok. everything wà ok ètò ti tò kò sí problem. olùwàṣẹ ẹ má kí n tó gbàgbé àwọn ìyá lọ́jà mm-hmm. wọ́n kó àwọn aṣọ kan wá oríṣi bíi mẹ́rin ni ṣùgbọ́n mo ti sọ fún wọn wípé tí olórí tèmi ò tí kò bá ti láìkẹ mo máa dá padà lẹ́sẹ̀kẹsẹ̀ ni. ibo làwọn aṣọ yẹn wà. ó wà mo bẹ kó síbẹ̀ yẹn. ok. All right. olórí ṣó láìkí wọn. sọ wo bí dáadáa ìbéèrè mo fẹ́ jẹ́ ilé ẹ̀sẹ̀ ìwé ebi ọ̀rọ̀ ẹ̀dẹ̀ kù sílẹ̀ ẹ̀hún sọ ma pè é. ẹ èsì àná ẹ̀ kò rírì eyín fi mágùn sí yàn lára ó ti dùn máa lè yẹn wọn pé kò ń pọ̀ kọ́ dànù. ó kù làákàyè. lẹsẹ̀ àlè rẹ ìyẹ̀jọ́ ń wọlé wọ̀de nílùú yìí kó dẹjọ́ lórí ọba ìdáná burúkú yìí wọ́n kan sọ ó tán. mi ìyá lé. ó jẹ́ sóòótọ́. gbọ́ ṣé ó túmọ̀ sí pé ìwọ ló léra rẹ̀ mọ́gùn kí kábíyèsí olùkọ́ ìyẹn kò lè ṣẹlẹ̀ ìyẹn kò lè ṣẹlẹ̀ ìyẹn kò lè ṣẹlẹ̀. Ah, farabalẹ̀ farabalẹ̀ alẹ́ yọ̀ǹdẹ̀ ìlú lè foríjì ẹ̀ o ọ̀nà tẹ́lẹ̀ fi lè foríjì ẹ̀ ni wípé tá a lẹni náà tó fi mágùn yẹn sí ẹ lára tí wọn bá ti dárúkọ àgbẹ̀ tí wọn bá ti dárúkọ ẹ̀ òun là máa mú wọ̀ free olórí àgbà ẹ̀ mélòó ni kábíyèsí tákìtì bó ṣe sọ fún mi ẹ̀ẹ̀mejì ní kábíyèsí ti tàgétì ẹlẹ́ẹ̀kẹta ní kábíyèsí tá lójú mi. ìkàlẹ̀ ìwọ ọmọ yìí wọ́n máa jẹ́ pé olórí àgbà ẹ̀kọ́ máa jẹ́ pé òun yà lèmi tiẹ̀ ó lè bá kábíyèsí kúndà ọ̀rọ̀ bá wọ́n ti pàdánù. Eh, DPO you are welcome èmi ni mo pè é irọ́ mo ti pè é fẹ́ẹ́ jẹ́rìí ó kì í níyà yé jù láyé yé jù ẹ wo ẹni tẹ fẹ́ arrest òun ló pa kábíyèsí mọ́jú. it's okay it's okay it's okay olórí you are under arrest. olórí èwo. officer yes sir arrest her. ẹ láti ṣe lọ ẹ yọ olórí fóònù orúkọ rẹ. wọ́n gba ilẹ̀kẹ̀ yìí wà lọ́wọ́. ẹ gbà ẹ gbà. ẹ ẹ dẹ̀ ṣe olórí mọ́. láti gbé mi jọba pa kábíyèsí. olórí olórí olórí àgbà ẹ̀sọ́ fún wa pé nìkan ló pa kábíyèsí èmi kọ́. iṣẹ́ wọ òye ṣe ṣe ṣe òye mi mọ. a ṣe ń padà bọ̀dọ̀ ní ẹ̀ka kan mu ọmọ ẹ̀. ẹ ìbéèrè ìbẹ́ mi rè yóò dé òun kẹ́ fún mi lídàáhùn lẹ́sẹ̀ lẹ́sẹ̀ lẹ́sẹ̀ yìí nígbà èèyàn pààyàn kẹ́yìn náà ẹ̀dẹ̀ rí bóun rè pa kálẹ̀ tì wọ́n lé wọn á dẹ̀ máa rí lẹ́yìn ìṣẹ́jú díẹ̀ iṣẹ́ adé rí kẹ́dẹ̀ filẹ̀ kíde àdé ẹni ẹni lumagu ẹni ó bu ẹni lumagu lára rẹ̀ lí ẹ ti mú ó yẹ kó ti kà ẹni fi máa ń gùn sí lára ó yẹ kó ti mú àwọn méjèèjì ó yẹ kó wà lè ọgbọ yín bí kọọbà sí níbí ó yẹ kó ti wà lẹ́wọ̀n ó ti wà lè báyìí ẹjọ́ kíde kẹẹ fi ilẹ̀. babolóye mo fẹ́ kẹ́ ẹ rántí pé ẹni tá à ń sọ̀rọ̀ ẹ̀ olórí ni. kí ni ìtumọ̀. lẹ́yìn ìgbà tí kábíyèsí kú tán wọ́n ṣe postmortem result ẹ̀ jẹ́ ká mọ̀ pé cardiac arrest ló pa kábíyèsí. ìtumọ̀ olóyè. ìpè heart ọ̀rẹ́ ọ̀rẹ́ lẹ́rù rẹ ọmọ Yorùbá láì ṣe gùn láì ṣe Ìgbò. ọ́físà nígbà tó jẹ́ pé èèyàn wà lọ kábíyèsí wà lórí bẹ́ẹ̀dì ó tàkìtì olùmọ́gùn lára ẹni ẹ̀ wá ń pè ní cardiac arrest ṣé bí Yorùbá nìyẹn. babolóye ìjọba ò bìlífù nínú magun o medical report làwọn fọ́lùm bíbá la fi ń take decision wa ó dẹ̀ jẹ́ ká mọ̀ pé cardiac arrest ló pa kábíyèsí lọ́rọ̀ kan ṣá kò sí ń tẹ́lẹ̀ ṣe sí. bẹ́ẹ̀ ni bàbá lóye. ẹ ọlọ́pàá tó tó bẹ yẹrẹ yẹn dáhùn tó dáhùn. kò sí. àrẹ ọmọ àwọn wéré o àwa ara wa rè ń wa kó o bá jẹ́ Ìgbò àpé nítorí pé o ò mọ àṣà kó o bá jẹ́ Haúsá àpé nítorí pé o ò ṣara wa o ò mọ wọn ń pè ní ìbílẹ̀ ìwọ ìwà jẹ́ Yorùbá èyí ṣe kalẹ̀ jayé rẹ̀. kálí jayé ló jẹ́. o ò ká nǹkan kan o ò ká nǹkan kan jayé ó jẹ́. ó sì ó hmm? sì ìjọba ti ṣe tiwọn hmm. ká má lọ ọ̀dà àwọn ọmọ ajé ó kẹ́kọ̀ọ́ kan kó làmì lé o. lóò bìí kùn náà. ó ga o ń gbùrúgbùrú ìyàbọ̀ rẹ̀ iṣẹ́ àwọn ìjọba àwọn ọlọ́pàá iṣẹ́ òyì kéèsì ẹ̀ iṣẹ́ òyì mọ́ wa lọ́wọ́ tán pátápátá o ẹni lu má gùn lìtọ́jú wa ọlọ́pàá ọlọ́pàá ìjọmọ Yorùbá ó dẹ̀ ń sọ fáwa pé ẹ̀jẹ̀ ríru nípa kábíyèsí mò ń pe láyé mi o. òsì ó ti dà ọ̀dà tọ́ba jẹ́ pé ní wọ́n fẹ́ gbègbà nu ọ̀dà bí ọmọdé ọ̀bá mọ ẹwẹ́lẹ́wẹ́ tí ọ̀bá mọ̀wé lówè á sọ fún pé ẹwẹ́ rèé òwèrè ìgbà náà ni kábíyèsí tí wọ́n ní ọ̀nà tọ́tọ́tọ́ náà pàpàpàpà tẹ́mi rẹ̀ bọ́ lójijì ẹ̀wọ̀n apẹ́jẹ̀ rúru ọ̀dà <laughs> ń jẹ́ kébi wá bẹ́ẹ̀ rè mo fẹ́ ká ṣe rè torí èmi àtọ̀tún rajọ kúrò ní àgọ́ ọlọ́pàá èyí òun ká ṣe ń sọ̀rọ̀ òye òyìnbó rò sọ owó èlé yẹ èmi máa jẹ́ kó mọ̀ ọmọ ìjọba kò mọ̀ pé ìṣẹ̀ṣe wà rékẹ́ lè sí ibi ìjọba ìṣẹ̀ṣẹ̀ṣẹ̀ náà iṣẹ́ kù sí ẹ lọ́wọ́ abọ́dẹ̀ jẹ́wọ́ ara rẹ̀. èmi ò gbégi ládùúgbò ọ̀run òdùbúlẹ̀ ṣaagùn tí fàyàjọ pégbé nípa lóòjú àfògèdè pégbé falálà èmi ẹkùn orí òkè tí pẹran wẹ́wẹ́ ìsàlẹ̀ ajífadà dẹ́gbẹ́dẹ́ tó bù sẹ́dọ̀ tó bù sẹ́dọ̀. igbó ni ó ṣe òkè pẹ̀ ní sùn wọn lè bá wa lólé ayé pẹ́pẹ́pẹ́ bí sẹ̀sẹ̀ wá wá o bí sẹ̀sẹ̀ ò sí á jọ gbé pẹrẹgì kékaná mu. Ah, mo fẹ́ gbọ́ rẹ̀ mo gbọ́ yẹn mo mọ̀ pé. wọ́n tún gbé tí màmá ẹ jẹ́ kí èmi abọ́ rẹ̀ òdùkú lẹ́sà kínú kínú lè bí ẹlẹ́rìí jẹ́ kí n sọ bá. dáadáa mo náà dáadáa. jẹ́ ń gbélé gbọ́ mo mọ̀ kó kùsẹ̀ kó kùsẹ̀ lọ kó kùsẹ̀ lọ. ọ̀dà. ó ti lágídó di lágídó ó ti di lágirú ó di lágídó báyìí olórí adẹ́nìkẹ́. gbogbo àjò tí bá ń bẹ lára rẹ pátápátá lónìí ó ti di lágirú ó ti di lágídó kí gbogbo àjò ara rẹ pátápátá gbogbo oògùn tó bá ń bẹ lára rẹ kó bàjẹ́ lónìí. bẹ́ẹ̀ ni mo sọ fún ọ torí ó ní oyé mi ṣe olóòdì yé mi ṣe olórí adẹ́nìkẹ́ tó yé mi ṣe ọ̀kẹ́ ti bẹ́ẹ̀ mú mi yọ̀ sọ olórí adélíkẹ́ o mo ní kó yé mi ṣe olóòní yé mi ṣe mo ní tó àbá yé mi ṣe mo ní olúfà tí gbẹ́nu mi mo ní yọ fọ ọ̀yà pẹ̀rẹ̀gẹ̀dẹ̀ bí ọwọ́ aṣọ mo ní oyé yé mi ṣe olóòní yé mi ṣe olórí adélíkẹ́ o ó ti di lágiri ó ti di lágiri tó àbá yé mi ṣe ẹ̀gbọ́n ètùtù tí gbẹ́nu mi yóò gun ọ lápá yóò gun ọ lẹ́sẹ̀ yóò gun ọ ní gbogbo ara nítorí pé kí ni asáré tètè bẹ́mọ lórí lórúkọ tí wọ́n gbé kú òbí kẹ̀kẹ̀kẹ̀ gbẹ́mọ lọ́jà lórúkọ tí wọ́n gbé sọ̀dá ọ̀gọ́ngọ́ sọ̀rọ̀ àkì lórúkọ tí wọ́n gbé sọ̀pọ̀ náà mú gbogbo àjò tí ń bẹ lára rẹ báyìí ó di dájú ó di dájú kí gbogbo náà ni kò kú o. wọ́n gbà rẹ̀ jẹ́ kó fún ariwo gbé ariwo gbé nǹkan ọba ẹ̀sọ́ ìgbàgbà torí ajídágún àrídágún òfurufú dágún ọ̀dọ́ ajídágún lórúkọ tí wọ́n pè fún àrídágún lórúkọ tí wọ́n pè sọ̀dà. ọ̀dàgùn kúrò nínú ọ̀rùn làlà. <laughs> ń sọ̀rọ̀ ẹnu ẹ̀ ń bẹ́tọ́ ẹ̀bì tí kò pòun wo tòṣì mọ́lẹ̀ adéáfún rèé tí sọmọ òní wà ní. orí tí ó dàdé inú agérèdé ní ti wá ọrùn tí ó lòdì gbàrà lẹ̀kẹ̀ inú agérèdé ní ti wá ìbàdí tí ó lo mọ́sàájì aṣọ ọba tí tanná yanranyanran inú ẹ̀yìn olóyè ṣe fẹ́ gbọ́ tá a bá ń ju abẹ̀bẹ̀ sókè nígbà ìgbà ibi pẹlẹbẹ náà ni ó fi lélẹ̀ o. túmọ̀ sí pé adéòtí ni ó jọba ìlú yìí. àlọ́ ẹsẹ̀ ń burú bẹ́ẹ̀ ẹ̀yin olúwo ẹsẹ̀ ní bá fàjìyàn àti gbà àmọ́ ṣé o mọ̀ pé ẹni fámú yìí kó bá yarí kópó nǹkan ṣe ń kọ́ ṣá máa forí kí n lẹ́yìn àníjọba hmm, èmi mú fẹ́ mú wá lábàárẹ̀ mo fẹ́ kó bá wà ṣe rè nínú àwọn méjì ikú kádéòtì bá yarí kó bá pòǹgò ṣe bá wà lé lè sì ká mú lẹ́yìn rẹ̀ ó tán. ta ni ìbú ẹ̀ tún tẹ̀lé ti àdéòtì. <laughs> ìwọ lọ rán nǹkan ọ̀tọ̀ ń bọ̀. bá mẹ́lòmíì kọ́ wá jọba hmm. eku ò ní ké bí eku ẹyẹ ò ní ké bí ẹyẹ kódà ọmọ èèyàn ní fọhùn bí ọmọ èèyàn. ó túmọ̀ sí pé gbogbo ọ̀nà tá a bá lè gbégbà ká rí i dájú pé adé ò ti lo ìjọba àlùwà kílù ó lè tùbà ó lè túṣẹ àbí ọtún ọ̀rọ̀ rẹ ẹ awo ojú ò ní ẹ máa mọ̀ ṣe àjọ láṣẹ pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ ẹ kẹrin ìyálóde àyà ti bẹ́lẹ̀ ó ti bẹ́ aré ìṣẹ̀dọ̀wọ̀ yín wọ́n á gbọ́ pa àṣẹ tẹ̀lé yín ẹ mọ bẹ́ẹ̀ ṣe máa wá adé òtí kan kó wá gorí àpèrè bàbá ẹ̀. inú mi dùn ẹ̀yin náà dẹ̀ tí mo ń wà lẹ̀ wọ́n òun nìkan lè jẹ ẹ̀ mọ orú òun yẹn máa fi bá a sọ kó bá dẹ̀ pé máa múra dání náà ni múra. ẹ̀kẹrin ṣó ni la fẹ́ lọ ni àbí ọ̀la. àyà bẹ́lẹ̀ gbé àrè. bẹ́ẹ̀ ni o jẹ́ ká ètè ká ètè múrin ìrìn ó lè ń dojú. ẹ̀yin náà kúndẹ̀ ti gbọ́ wọ́n wà fún ọyàn òun. àbí ilé àbí ilé àbí alẹ́ ṣe sí. àwọn ẹgbẹ́ fún wa àmì ṣe wá. Ìyàwó ìyàwó ẹ fọkàn ah, ẹ lọ. Dúdú lọ sọ náà sí ẹ̀jẹ̀ kò dé lójú ò pàpà inú òdò ó dùn inú ìgbà olóyè tó kù ní bẹ́ẹ̀ tí bá ti wà ní sáìdì bí bàbá àwọn wọ́n máa ń da meetings bò mí ni yẹ mọ̀ pé tí bá wà north bẹ́ẹ̀ mi ráyè attend èèyàn ẹ má bínú. ó yẹ kó náà nìyẹn ẹni ayé òjò gbádùn ó sọ̀sẹ̀ ni ayé gbàgbé ẹ yóò mọ̀ dáa ni kò ní bàjẹ́. ẹ ṣeun ọkọ mi ìlú ló wá bá mi wọ́n kálàyé yìí lẹ̀ ó máa pọ̀ o wọ́n nígbà tí wọ́n dáfá sọ́tún tí wọ́n dáfá sósì wọ́n ní ìwọ gangan ní kábíyèsí ilẹ̀ lọ́nà òótọ́ sí. kábíyèsí o kábíyèsí o. ẹ stop ẹ èmi àfi ká ṣe bẹ́ẹ̀ bá a ṣe gbọ́dọ̀ ṣe nù bá a ṣe gbọ́dọ̀ ṣe nù. èmi ò fẹ́ jọba. kábíyèsí ẹ mọ̀ ṣe bẹ́ẹ̀ o ẹ mọ̀ ṣe bẹ́ẹ̀ o kì í ṣe pé torí ipò tẹ́ ẹ wà àbí torí bẹ́ẹ̀ ṣe tó tàbí torí bá a ṣe gbókìkì yín káàkiri o àdédé mú yín o Ifá ló mú yín o Ifá sì jẹ́ kó yé wa pé bẹ́ẹ̀ bá fi lè jọba àti gòkè àti rójú ìlú wa yóò lágbára díẹ̀ a ti gbọ́dọ̀ kọ ọ̀rọ̀ fa nítorí wá débi ni mo tẹ̀ sí fara mọ́ àbí kábíyèsí kábíyèsí ẹ̀ jíjẹ́ tọ̀ fún ẹ̀ a ti gbọ́dọ̀ tó ti lọ́wọ́ ọ̀pọ̀ mi ti. èmi ti fara mọ́ bí mo dẹ̀ ṣe fara mọ́ ọ̀gọ̀ngọ̀ náà ti fara mọ́ ẹ wo ẹ̀yin olóyè ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù. Ah, bùdá mi báwo ni ń ṣe báyìí tèmi ti rò pé ẹ máa fi àpè sí nǹkan tó ń sọ yìí ṣé yóò mọ̀ wípé opportunity comes but once irú àǹfààní tí wọ́n wá fi lọ ìdílé wa yìí a lè má rí irú ẹ̀ mọ́ láéláé èmi ò dẹ̀ lè wéètì kí wọ́n máa pè mí ní àbúrò ọba kí lè dé ṣe mí dùn náà ọlọ́gbọ́n ọmọ yẹn orí rẹ̀ ò sì ní jọba ọpọlọ ó mà fẹ́ jábùrọ̀ ọba. bẹ́ẹ̀ ló sì di ọba ẹ̀yin olóye. ẹ máa mi ẹjọ ẹ fún mi time díẹ̀ ẹ jẹ́ kí n rò ẹjọ. ọmọ òye ẹjọ ṣé kò ní pẹ́. màá rán ọmọ mi sí i ìwò bọ̀dá mi ẹ ṣáàjọ ń tuntun bí ọlọ́run ẹ tètè ro gbogbo èsì tẹ bá dẹ̀ máa fún ẹ jẹ́ kó jẹ́ positive ni o mi lè wé mọ́mí ẹ bọ́mọ yín sọ̀rọ̀ ẹ̀yìn ṣé mi ò lè pèsè o. bẹ́ẹ̀ náà ni ó ti dé ìyá wa gbogbo ẹ̀ dọwọ́ ẹ ó dọwọ́ ó dọwọ́ kábíyèsí á jíṣẹ́ o. ẹ má jẹ iṣẹ́ ẹjọ kò possible mi ò lè gbà never adéòtí ò lè jọba kankan. Um, mo understand ẹ kò dẹ́ ṣe nǹkan tí ohun èmi náà láti rẹ̀ you know just like I told you Me um, lè kọ̀rọ̀ sí ìlú lẹ́yìn. Ah, kí ni reason kí ni nǹkan tí wọ́n rí gan tó ṣe ní kí n má jọba yìí. Honey. Okay. Ó fẹ́ jẹ ọba. Tó bá ló fẹ́ jọba ń sìn. All along it's been you and I. Ìsìn àwọn àgbàlagbà kan máa dé náà máa steal away from me wàá wàá jókòó wàá máa ṣe meetings upon meetings wàá máa ṣe àṣedòru I, I won't even see you anymore. Eh? Okay fine ká tiẹ̀ pààyàn ti sẹ́gbẹ̀ẹ́ kan faith wa ń kọ́ ìgbàgbọ́ wa ò gba gbogbo àwọn nǹkan tí wọ́n máa máa ṣe pẹ̀lú ẹ pé tó bá jọba eh, you're going to become fetish gbogbo àwọn fetish kìíní yẹn ìgbàgbọ́ wa ò rọ̀ mọ́. sweetie listen culture and Ibobokene. And our culture is not bad. Yes. So wọ́n gbé gbà kan, wọ́n gbé come, kan, she ṣe pọ́n máa fi ṣe find anybody. And when it comes to pé mo trust me, we're still going to be very good. And I'm very sure. in fact, mo promise I swear to God Almighty, kò see you. kò sí àgbàlagbà kankan kò sọmọdé kankan kò sí obìnrin kankan kò sí ọkùnrin kankan tó lè steal me away from you it's gonna be you and I all through my life I promise you àjọ máa ṣọba yẹn ni àjọ máa rú lùlù yẹn ni trust me jọ sweetie jẹ́ kí n jọba yìí please. You promise? I promise you, you won't regret it understand it. <sighs> It's okay. Mo gbà kó jẹ́ ọba to fẹ́ jẹ́ adéòtí based on your promises. I'll keep my promise. Are you sure? I swear to God. I'll stop on my words. It's okay if you promise. I do. do that. àbí ẹ̀rí ìgò. iye ò dàbẹ̀ ẹni pé mọ̀ ńlá ńlá kíkó o rò mọ́. bẹ́ẹ̀ náà ló ṣe ní sèmi náà. kódà rẹmú ìṣòṣì yé mu. bẹ́ẹ̀ni o bá mu jùlọ yé. ẹ ǹlẹ́ yìí olóyin. àbọ̀dá wà látọ̀lẹ̀ káà. sórí ká má ṣe báyìí ká ṣe báyìí ju iṣẹ́ lọ <gasps> ó tó bẹ́ẹ̀ ju bẹ́ẹ̀ lọ. ó tó bẹ́ẹ̀ ju bẹ́ẹ̀ lọ láti gbà àti ránṣẹ́ sí ẹ iṣẹ́ òkò dèdè lù lọ́kọ̀ sókè báyìí sódì ah. ká ṣe ń lajú rí ẹ lẹ́ni gbà báyìí èmi àtẹ̀kẹ́ rẹ. ọkọ wa balẹ̀ pẹ̀sẹ̀. ọkọ dédé iṣẹ́ ò balẹ̀ pẹ̀sẹ̀ a ò ṣe òkú àpọ̀nlé wa o. ẹ ṣeun gan ẹ̀yin olóye inú tèmi náà dùn mí ní parọ́ fún yín um, gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín mo ti gbọ́ ọmọdé ti gbà um, n tẹ́ máa ṣe fún mi pé ẹjọ́ jẹ́ ká ṣe ní kíákíá torí èmi náà ní businesses tó pọ̀ láti sáré attend sí ẹjọ kákàkiri ni àwọn businesses mi yẹn wà. ṣé o rí i pé ohun tí fa wí ó jánà báyìí. ń farí rèé ẹ mọ̀ pé ń farí àwa kò rí. àwa kò rí. níbo ìṣẹ̀ṣẹ̀ ń sọ lẹ́sẹ̀ ẹ̀ láṣẹ mọ̀ ibi farí rèé. ìyẹn túmọ̀ sí pé lásìkò tí báyìí ìlú wa wá gòkè àbájọ tí fàṣẹ yarí kọlẹ̀ yóò nìkan wà bí kò sẹ́lómi. ìwọ nìkan ni ó. ó dáa sórí inú wa dùn kà sí rí ẹ̀yìn ìwọ náà ra ǹdó dè wọ́n á dẹ̀ fẹ́ gbọ́ lẹ́rù rẹ rẹ àti gbọ́ yìí lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́sẹ̀ lẹ́sẹ̀ yẹn rọ pébi ti yá. ohun tó ṣe kókó ni pé a kì í sáwọn olóyè tó kù àti gbogbo àwọn olúwawo gbogbo àwọn tó bá yẹ ṣètò ìpèbí kò ní pẹ́ rárá. ẹ ẹ lè ju ọ̀túnla lọ síjọ́ mẹ́rin o. ẹ ó ti yá. ìyá máa fi ráwọn olóyè lè jọ ládọ́ púpọ̀ pẹ̀lú. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jágá ni. ẹ jọ kì í ṣe. ó ti yá máa fi kọ́ra máa fi kọ́ra iṣẹ́ rí báyìí ṣe rí pé gbogbo nǹkan tó ń bà mí lẹ́rù pé kọ́kọ́ mi má lọ jọba ṣe rí pé ó ti ń ṣẹlẹ̀ báyìí ọkọ tí mo fẹ́ mo mọ yago tó máa wọlé wá sùn ẹ wo time adé ò tí ti padà wọnú ilé yìí nírú time ẹ mọ mi. lápẹjù ah fara ẹ balẹ̀ má kó ẹ̀mí ara ẹ̀ sókè rárá kó lè dáná lọ́kọ yín bá káàkiri o lórí àjọba àjọba yìí náà iyún gbọ́dọ̀ jókòó tẹ́tẹ́rẹ́ náà kò dẹ̀ máa wò ọkọ ẹ fẹ́ràn ẹ torí tó bá yẹ pé kì í ṣe pé ó fẹ́ràn ẹ ni ibi tó lọ yìí ó ní ẹjọ́ ń lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni àmọ́ ètùtù tí wọ́n fẹ́ ṣe fún un lóru ẹ ni kí má tàn ẹ ẹ̀dákẹ́dá kan ò gbọ́dọ̀ rí ó ṣọkùnrin ó ṣobìnrin ó ṣọmọdé ó ṣàgbàní títí tó máa fi ṣètùtù yẹn tán tó bá ti fojú kan bá ikú ni ha torí èmi ò ṣe lè mú ẹ lọ ó dẹ̀ ti ṣàlàyé gbogbo ẹ̀ fún mi àmọ́ mo fi ń dá ẹ lójú pé tó bá fi máa dago mẹ́fà ìdajì ọkọ̀ ẹ̀ akọ̀rìn lára. mọ́mi ṣọ́pàdé ò ti máa dénú lé six a.m. láàárọ̀. ṣé bẹ́ẹ̀ mo bí ọmọ mi ni mo mọ̀ wà tó léwu láìsọ máa lè ọkọ̀ ah, ẹ̀ lára ó fọkàn ẹ̀ balẹ̀ tó bá ti ń rí mi lẹ́yìn ohun ọ̀pọ̀ kò sí mọ́. kò sí o. ẹ̀yin ẹ wá o nǹkan tá à ń sọ yé mi kò yé mi rárá ẹ láyé mi àbí sọ yé ẹ. yé mi. ẹ yà yín náà. kábíyèsí o. kádé ó pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ kí rùkẹ̀rẹ̀ kó jẹjẹjẹ kó dokinrin kábíyèsí nǹkan tí wọ́n ń sọ ó máa tó yé yín nítorí pé ìdálù òun nìṣèlú bó ṣe ń ṣe nínú ìlú yìí gangan òun nìyẹn. iṣẹ́ ah, rí <laughs> bí wọ́n ti ń ṣe ní ọ̀dọ̀ wa ní àyìn èèwọ̀ ní bólẹ̀ bòmíì ni bọ́ọ̀sì ti ń ṣe ní ibòmíì èèwọ̀ ní lọ́dọ̀ tiwa àmọ́ lọ́dọ̀ tiwa yìí bá a ti ń ṣe ń bínú torí pé ìdálù níṣèlú kábíyèsí kódà kó jẹ́ mẹ́rin ni eh, ọba tó lọ fílẹ̀ ah, gbogbo rẹ̀ lẹ́kọ̀ọ́ papọ̀. Ah! ọ̀dọ̀ yín kò lè tó bá nígbà ọlọ́run máa kẹ́yìn ẹyọ kan ṣòro lẹ́dẹ̀ kọ́ba olórí ẹ̀ kọ́ba. olórí no olóyè ẹ jọ sá problem kan wà. honey. yes sir. honey. yes sir we had an agreement. very true. yes very true. and um, ki ni nǹkan tó ṣẹlẹ̀ yìí. mi ò mi ò intend láti breach agreement. no, no but nǹkan nǹkan tó ṣẹlẹ̀ sí you are not saying no. Oh. ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù wọn máa yanjú ẹ. ẹ wo inú mi ò dùn sí i àmọ́ sorry just just calm down <laughs> torí ọlọ́run mo bẹ̀ẹ́ mo bẹ̀ẹ́ mo bẹ̀ẹ́ lẹ́dàá ẹ̀ mo mórí adé mo fi bẹ̀ẹ́. ẹ kábíyèsí ẹ wò ẹ má tún ṣẹ́rí ẹ má ì tí ì bẹ olórí o ẹbẹ yẹn ṣì máa bẹ ó sì kẹkọọ bá dàbẹ nígbà ń da yẹn láàmú kẹ́ ẹ lè kó déédéé rẹ papọ̀. ẹ wo kábíyèsí gẹ́gẹ́ bí àṣà àti ìṣe wa ọbakọba tó bá jẹ tó wà lórí ìjókòó tẹ wà kábíyèsí ìyàwó mẹ́ta ló gbọ́dọ̀ ní. Ah! bẹ́ẹ̀ ìyàwó kẹta sì ni ọ̀dọ̀ ọ̀kan náà ló ti gbọ́dọ̀ wà i'm sorry i can't cope You don't èyí tó wá tọ́ sí báyìí èmi ló tọ́ sí ọmọ mi Abímbọ́lá lẹ́ẹ̀fì ṣe ìyàwó kẹta láyé bá rojú ìlú tó. no no, sir no sir honey honey we are we are legally married yes, yes we are married. is no yes it's a no. no honey no no no no honey no olórí olórí ẹ ṣe sùúrù ni o ẹ ṣe sùúrù ni o olórí ẹ jọ ẹ ṣe sùúrù ni o ẹni kò sùn sẹ́yìn ẹni kò sùn kéèmí àtìyàwó mi tiẹ̀ sọ̀rọ̀ ẹni kò sùn. ẹ lè kúrò ọmọ kábíyèsí yẹn gbogbo ẹ sọ̀rọ̀ yẹn bí kábíyèsí dáadáa olórí nàìjírí olórí nàìjírí ẹ wo ẹ kò sùn sẹ́yìn. ẹ lè sùn kábíyèsí ẹjọ́ ojú ọ̀rọ̀ ìfúnlẹ́sẹ̀. oh my god àjọsọ báyọ̀ tí mo fẹ́ báyàwó mi sọ. Ah ó ti ní tù ó ti ní bà ó ti ní ṣẹ ó ti ní tù ó ti ní bà ó ti ní ṣẹ ẹ àsìkò ọba adé òsì ò kó wá máa tùbú ẹ kó máa tùbú o kéku ọmọ kébi eku kẹyẹ ọmọ kébi ẹyẹ kọmọ èèyàn ọmọ kébi ọmọ èèyàn ìgbà ni ó fẹ́ kò ṣeré àwọn ọmọdé lẹ́kọ̀ọ́ ọlọ́jà mo jẹ náà àti àwọn ọmọdé ń jọ àwọn náà ṣe fáfútà ìlọ́lú ọmọ sálẹ̀ wẹ́rẹ́ ìgbàgbọ́n ìlọ́lú ọmọ sájà tó rí pọ̀pọ̀ ìjọ tó rí pàpà ìjọ tó kú tó lówó ló pa àmúdá ní ọba àdé òtí o ọwọ́ ajé ẹni gbangba lónìí ẹni gbangba lọ́jà kí ló máa tùbà kí ló máa tùṣẹ lásìkò tiẹ̀ kéku ọmọ kébí eku kẹyọ ọmọ kébí ẹyẹ tọmọ èèyàn máa fọ òkè ọmọ èèyàn ìgbà ní orúkú káwọn ní ọlá ìbáyọ ẹ ajé òdẹ́yìn ajé kì í jẹran ajé kì í jẹran ọ̀gẹ̀dẹ̀ ọ̀mìnì ọ̀gẹ̀dẹ̀ ọ̀mìnì lajẹ́ ń jẹ lóṣù fẹ̀ ọba dé òtí o ó ti wá fún lajẹ́ lajẹ́ ó ti wá fún lọ́gẹ̀dẹ̀ ọ̀mìnì ẹ jẹ́ kó tù kó bá gbígbà dé ayẹyẹ tí ń ṣe lẹ́dọ̀ ní ìbáyìí kí gbogbo nǹkan máa tùwà kọ́mọ tuṣẹ́ o ẹ kó mọ̀ kúrèwéréwé o ẹ kí gbogbo òlú yìí ọmọ olóṣù kọ́ máa ráyè ká máa rò fún àtúrẹ́gbẹ̀ ìsàmúlò kọ́ máa rò fún ọdún kùn kí ọmọ òkùnkùn ọ̀tà báyìí o ẹ̀kọ́ máa kó máa bà báyìí ni o àyájọ́ ọdún tá à ń ṣe lónìí báyìí káàbù ti dáadáa lọ́kùnrin balẹ̀ kárí jẹ kárí mu kárí ná kárí mu kárí bàbà kí gbogbo èrè ọkọ máa jáde ó di níṣẹ́ ó di níwà ó di níṣẹ́ ó tùbà ó tùṣẹ́. At last, mo padà di àyà ọba orí mi ò ṣe o inú ah! pálásì wọn máa pa. àyà ò bá kábíyèsí ti wọlé yìí. Ah, kó máa bọ̀ jàre máa mo láwọn gist mo fẹ́ fún wọn jàre ah, mo láwọn questions mo fẹ́ béèrè wọn mo láwọn nǹkan tí fẹ́ sọ fún wọn kó mo need nǹkan tí fẹ́ máa wọ̀ ní time lílé o nǹkan tí fẹ́ máa jẹ́ time nílé o ah, as ìyàwó ọba olórí ẹyin jú ọba. <laughs> É uma boa. Cabeça. Cabeça. Jesus. É, muito Jesus, não, é? não. Muito Jesus. kábíyèsí kí lórí tó ń ṣe báyìí ṣé mi ò dá lọ́mọbìnrin ní kábíyèsí ẹ sọ̀rọ̀ ni kábíyèsí kábíyèsí kábíyèsí ó yà ẹ̀wọ̀n ìṣẹ̀ṣẹ̀ ní kí ní ẹja ṣe nǹkan tá máa ṣe. Um, mo ti decide pé mi fẹ́ máa lọ tèmi everything To jẹ́ ti ààfin to wà lọ́wọ́ mi mo ti kó lẹ̀ síbẹ̀ yẹn i'm not taking anything that is not mine. Olapeju you can't do that you can't do this to me. no this is not the kind of life i signed up for. Oh, a ṣẹ̀ṣẹ̀ wọ ààfin ni oríṣiríṣi tó ti ṣẹlẹ̀ fi mí. ẹ ló ìyá ọba ẹ wo bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ báyìí mo di Ọlápéjú lọ́rùn ọwọ́ mú ni o ṣe ló ti pack gbogbo ẹrù ẹ̀ ó lóun fẹ́ máa lọ. Ah, ẹ jọ̀ọ́ ẹ tètè má bọ̀ ẹ wá bá ń bá sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́. ẹ bá sọ fún wọn èrò tètè èrò láti èrò là ń sọ pé wọn ṣé bá sọ fún wọn pé wọn má jù gbà bẹ́ẹ̀ wọn mọ ṣojú wọn síwájú abáyé ẹ dúró lẹ ẹyẹ máa wọ tí gbogbo lẹ́yìn bàbá rẹ lóye. ẹ dúró dèmí bẹ èmi náà máa kú lé nsìn hmm, ó dà. kábíyèsí. kábíyèsí o. ẹ̀yin olórí ṣé o sí. kábíyèsí ibo ló dà. èyí ó làmọ̀ràn bí ní ọ̀yọ́ ẹ̀rí wa ta gbé kété sórí ẹ̀ tún ní pé ibo ló dà. mo fẹ́ sáré dé òde kan ni wọ́n bọ̀. Ah, ah. kábíyèsí ó ṣe jẹ́ pé gbogbo ìgbà tẹ́ bá ti ní òde gidi olórí ọlápéjú lẹ máa mú lọ tó bá jẹ́ òde rọ̀tìrọ̀tì ni ìyẹn lẹ máa ní káwá tẹ̀lé yín. ẹ má ṣe àkábíyèsí ẹ má ṣe àkábíyèsí gbogbo tó lè ṣe fún mi àti àlejò dà ẹ jọ̀ọ́ ẹ kò ń tí ìtẹ́lẹ̀ dá wa méjèèjì ni ah, ṣé àwọn òun ni àbí àdá tó olórí gbogbo yín pátá lẹ dùn ún wò ṣùgbọ́n mo bẹ̀ yín ẹ jẹ́ kí n lọ sóde tí mo ń lọ yìí tí n bá tún lóde míì tí mo fẹ́ lọ gbogbo apáta làjọ máa lọ. gbogbo ìgbà náà lè máa sọ pé máa mú wa dání ẹ̀ẹ́dẹ̀ mú wa lọ́sọ̀dẹ̀ kankan lọ tó darí. kò dáa o kò dáa o. sú mi i'm fed up kí ló dé náà ah ah gbogbo tí kábíyèsí ṣe fún wa kò dáa náà ẹ wo ẹ jọ nítorí Ọlọ́run èmi ò lè gba gbólé mọ́ o torí pé ọmọ kékeré ara mi ni mí mo ṣe bẹ̀rẹ̀ ayé mi ni wọ́n ti kábíyèsí máa cheat mi always kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ mi ò ṣe mọ́ ó ti sú mi ó ti sú mi. ó ti tú àbí. ó sú mi ó ti sú mi gangan ni mo sọ ẹ. sórí èmi àti ẹ a gbúdọ̀ wájọ fi ọwọ́ sowọ́pọ̀ nínú ààfin ká gbèjà ara wa láti fọwọ́sowọ́pọ̀ mi ò mind lórí mi ò mind. ṣé o ti ṣetán. mo ti ṣetán kí ni mo dúró ṣe mo ti ṣetán. olóore ọlápẹjú kó jáde ìwúre. olórí nǹkan tẹ̀ ń sọ òye mi. nǹkan tí mo sọ òye ẹ mo níta ló sọ pé kí olóore ọlápẹjú kó jáde ìwúre. Ah, olórí iṣẹ́ ibùdó nǹkan tẹ̀ ń sọ mi ò mọ kókó ń pa ẹ olórí. ìwọ ọmọ ọkàn pa ẹ o mọ ọkàn pa ẹ tí n bá ṣe findings mi tí n bá mọ ìpò ọmọ ọkàn pa ẹ ah nǹkan tí máa ṣe fún ẹ nǹkan tí máa ṣe fún ẹ nǹkan tó máa gbé ẹ kúrò láàfin nìyẹn. olórí má bínú ẹjọ́. olórí padà bá mi. olórí bí ò bá tiẹ̀ tó bẹ̀rù ó yẹ kó tó ṣáájú orí mi lórí ìdúró inú wo ni ìbá máa bí ẹ tó rí mi lórí ìdúró tó tẹ̀ sì lè fún mi lọ́wọ́ tó fẹ́ wọnú ilé lọ kí ló dà kí ló ṣẹlẹ̀. ìyá ọba aláàbùn kábíyèsí ni. bẹ́ẹ̀ni ẹ mọ̀ pé èmi ni mo ti ń ṣe ìjáde ìlú mi nínú àfihàn kí ló wá dé tó wá dì sìn tí kábíyèsí wá gbé fún olórí ọlápẹjú ah, ah, tí wọ́n bá tẹ̀ wá fẹ́ ṣerú nǹkan báyìí ṣe bóyá kó jẹ́ kí n wà wí ẹ̀. nígbà tọ́rọ̀ yẹn wá rí bẹ́ẹ̀ gan ó sámọ pé mo wà nílé kí ló dé tó wà fi tó mi létí ó dẹ̀ mọ̀ ó mọ̀ pé wọ tèmi èmi náà tiẹ̀ àti wípé ṣé o rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ kì í máa ṣẹjọ́ kábíyèsí kódà kan kì í ṣẹjọ́ olórí àwọn ọ̀lú ni nǹkan tó bá ti gbé wá fún kábíyèsí tó bá ti ní tò kábíyèsí nǹkan tá a gbé wá lélẹ̀ ó di dandan kó gbà kó ba lè pẹ́ lórí oyè kọrin kése. ìyá ọba ìyá ọba gbogbo nǹkan táwọn ọ̀lú bá gbé wá fún kábíyèsí ni kábíyèsí ń gbà ṣé bọ́ba ni kábíyèsí wọ́n dẹ̀ lọ́ọ́ bá ba lórí ohun gbogbo ìyá ọba ẹ jẹ́ sọ fọ́ba o kọ́ba pàṣẹ bí ọba kó fọhùn bí ọba. Ah, ah. lórí ohun tí òye ẹ máa pọ̀ ju nǹkan tó yé ẹ lọ ìwọ mọ̀ pé ìrù mi tó ń jó lórí òkè àwọn onílù ẹ̀ ń bẹ́ ń sàlẹ̀. torí náà bí ọba bá ṣe wà lórí ọba ó ṣe bá lórí ohun gbogbo náà lòun làwọn kó wà ní ìsàlẹ̀ tí wọ́n gbọ́dọ̀ máa tọ́ fọ́nà. ọba máa bá a ṣiṣẹ́ ẹ ẹ wò má ṣe sùn ló bá nǹkan kí ló fẹ́ gangan nǹkan tí mo fẹ́ ìyá ọba ẹ bá mi bá kábíyèsí sọ̀rọ̀ ẹ bá mi bẹ kábíyèsí kí wọ́n pín àlà olúkálukú wa kólúkálukú wa mọ ibi tá belong sí. àṣẹ ti gùn ṣebí nǹkan tó fẹ́ nìyẹn àṣẹ tún gùn lẹ́lẹ́ẹ̀kejì sí ṣó ti tán ẹ̀rí ajá wọ̀ náà. Ọwọ́ kan ṣoṣo kò lè. ẹ̀yin olórí orí adé àtúbọ̀ gbè yín mo kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ yín fún fọwọ́sowọ́pọ̀ tẹ̀ ń fún mi mm-hmm. tẹ̀ fi mí lọ́kàn balẹ̀ tẹ̀ ń jẹ́ kí n máa tukọ̀ lù yìí dáadáa ọlọ́run mi padà lẹ́yìn ṣe wá rí pẹ̀lú ìdùnnú mi yẹn àjọ̀dún tó ń bọ̀ yìí tá a máa ṣe tó kù sí dẹ̀dẹ̀ yìí ó wù mo fẹ́ dá yín lọ́lá mo fẹ́ fún gbogbo yín lóye. ah kábíyèsí o. <laughs> mo wá fẹ́ kẹ́ gbáradì màá sọ òye tí màá fún olúkálùkù yìí kẹ́ wá gbáradì kẹ́ múra dáadáa. <laughs> olórí ọmọtọ́lá mo fún wọn ní yáàfin. kábíyèsí. <laughs> olórí abímbọ́lá ìwà máa jẹ́ àjírọ̀bà. ah èmi nìkan tán a ah, kábíyèsí ẹ ṣe mo dúpẹ́. <laughs> torí adé ọgbẹ ẹ tí ìwọ olórí ọlápẹjù ìwà máa jẹ ṣọba lójú. Ah, kábíyèsí o. o <laughs> kárí. <laughs> gbogbo oyè tí mo fún oníkàlùkù yìí ṣé ẹnìkan kan wà lóyún tí yóò dùn inú wa kábíyèsí. it's okay by me. ó dùn wọ́n yín nú. bẹ́ẹ̀ <laughs> ẹ káre ẹ nígbà tó ti wá dùn wọ́n yín nú yẹn ṣe wá rí àti ìyáàfin àtàjírọ́ba àti gbogbo oyè tó bá kù pátápátá abẹ́ oyè ṣọba lójú ló wà tíyẹn túmọ̀ sí wípé kò sẹ́ni kankan tó máa rí ọba láì gbàṣẹ lọ́wọ́ ṣọba lójú ó dáná kábíyèsí tọba lójú ó yí wa dáadáa <laughs> kábíyèsí <laughs> eh, ó yá mọ́rí o lọ́la àwọn bàbá ńlá bàbá mi tó tẹ̀lé ìjó lọ́la àwọn tó fi mí sórí oyè yìí ó mọ́rí. kí ló ń dùn nínú ẹlẹ́wọ̀n tó so aago mọ́wọ́ wọ́n ń sá ẹ lọ́tún wọ́n ń sá ẹ lọ́sì wọ́n ń pè ẹ́ ní ajírọ́bà inú ẹ wá ń dùn kí ló ń dùn nú ẹ. ẹ má bínú ìyá wa ẹ jọ ń torí Ọlọ́run ṣé ó ní ẹ̀ṣẹ̀ kan tí mo ti ṣẹ̀yìn tẹ́lẹ̀ tẹ́ ẹ sọ fún mi ni àbí báwo. rárá o ò ṣẹ̀ mí o ṣùgbọ́n mo kàn rí wípé oyè tí wọ́n fún ẹ ó dùn mọ́ ẹ nínú ó tẹ́ ẹ lọ́rùn àti wọ́ àtèmi kò sí wà o ò rí pé kábíyèsí gbé ṣọba lójú ó gbé borí wa ni ìwọ tó jẹ́ ìyàwó kékeré tó yẹ kó jẹ́ àyò ọba kọba máa gbé ẹ kẹkẹkẹkẹkẹ káwa gan máa hẹ́vì ẹ ó wá gbéyàn kan ó wá gbé lórí èmi àti ẹ wọ́n wá sọ̀wọ́ ní ajírọ́ba inú ẹ wá ń dùn sọ fún mi èèyàn kọ́kọ́ ni ṣọba lójú tí kábíyèsí ò bá jí lọ́dọ̀ ṣọba lójú kó kábíyèsí ṣé wọ́n máa rí i. ìyá wa àtèmi àti ẹ ṣàmárì ká tó lè rí kábíyèsí ó dìgbà tá a bá gbàṣẹ lọ́wọ́ ẹ̀ ṣé bẹ́ẹ̀ kọ́. <sighs> ọ̀rọ̀ yẹn ṣe ń yé mi bọ̀ ni o ó ṣe ń yé mi ni o ìyá wa kò mà sí rọ́ọ̀nù gbogbo nǹkan tẹ́ sọ yìí <sighs> èmi ló yẹ kí n jẹ́ ayò ọba lóòótọ́. àmọ́ solution ṣì wà tí èmi àtẹ bá lè fi ọwọ́ sowọ́pọ̀. So ká tètè jàfẹ́tọ̀ wa. Thank you. bóun ṣe tẹ̀lé wà. rárá ma a fẹ́ ṣètò ní department wa yẹn a lè fẹ́ jẹ́ kí kábíyèsí wa tó yẹ mo ṣe wá fún ọ ní invite ma. àwọn ti accept ẹ. tí wọ́n bá fi ìfẹ́ fún mi wọ́n bá fi ìwé náà fún mi àjọ bí wọ́n bá fi ìwé àfijọ́jọ́ òun mo jẹ́rìí ajíròba tèmi nìkan. Ah. Má bàa rẹ̀ ní. kábíyèsí aláìlúwa ṣe rí àfẹnibà má ṣọ̀tẹ̀ àlẹfẹnujú bá ń dùn ló máa pé lẹ́nu gbàyẹ ti dọba ìlú ìlọsíwájú kò dé bá lu. iṣó dàbẹ́ ni pé àjọba rí látọdún yàn ti dá ìlú ilẹ̀ ẹ wo ká ẹ ṣe dé ìgbà ìṣe ẹ ṣe dé ọdún kelo rè ẹrú gbèdé lè ṣe ń nù kó ṣe ń dùn kíde nǹkan mèremère kó dẹ̀ ń wọlé. ọlọ́run ṣeun ṣé wàá rí àwa wò pé ká má dà yín dá àwòlóye àwa ní wàá pera wa táwa náà lè ṣe o inú ọba máa dùn o àwa rí i pé àyè àwọn olóyè kọ̀ọ̀kan ó sílẹ̀ àwa ó ṣe àwọn èèyàn àwọn ìjólówó kọjọ́ ọmọ ìlú gangan ni ọ̀ràn náà lówó pé kó má jẹ́ kábíyèsí nìkan pé màá máa dáná owó ká fún wọn láwọ ìtú máa má ràn wọ́n lọ́wọ́ náà àwa foríkorí ibà wa fi ọ̀rọ̀ wa sí òun rè ẹ dẹ́ mọ̀ pé oṣù yìí ń bọ̀ òun lè máa tún ṣe àjọ̀dún ìgbàdé tọdún yìí ẹ mọ̀ pé ká mú wa fún yín wọn kì í mú wa lórúkọ àwọn olóyè kẹ́lẹ̀ kẹ́lẹ̀ fi wọ́n joyè àtòyè wọn mo ẹ bá dẹ̀ rí sí o ẹ̀rígbó adébí. lóye. ẹ kábíyèsí. ibi tí mo fi ń sí mi ìbá yín bẹ̀rẹ̀ rárá. gbogbo ẹ̀yin olóyè pátápátá ṣe bá gbàlagbà nìyẹn ẹ̀yin dẹ̀ lẹ́fí mi jọba. ifá rè mú yín. n tó bá dé bá mi yẹ kó dé bá yín ni. àṣọjọ dédé ìlú pàpàrọ̀ dé bá yín ṣàwa nìkan. sọ̀rọ̀ àwọn tá a fẹ́ fi joyè ló yẹ kó kàn. mo kó olórí mẹ́ta sáàfin kò séyìí tó lóyún àárọ̀ dalẹ́ nínú gbogbo wọn ẹ wá ronú kẹ bá mi wá ọkàn ṣe sí ẹ ronú kẹ gbégbèsè kankan lórí ẹ ẹ wá lẹ fẹ́ fàwọn èèyàn joyè olóyè kò dáa tó ìyẹn nìkẹ́ mú ṣe ẹ sọ ọ̀rọ̀ oyè di ìgbà míì. ká bá pàwọn náà kò rí páwọn olórí kò lóyún rọra ń pa àmọ́ ẹ mọ̀ alákọ̀wé dédé yìí àmọ́ ibi ẹjọ́ fi sí láàrin ra yín kẹjẹ fẹ́ máa ṣe àmọ́ bó ṣe wá jẹ́ pé ìṣòro kan rí fa yìí màá la jíṣẹ́ àwọn olóyè ikú pé ẹ wò ń kọ́ kábíyèsí kọ́ yìí o ń kọ́ dédé ìlú kọ́ yìí o bí àwọn ìyàwó ọmọ ṣe máa lóyún òun rè kan ká sì gba àwọn eléyìí tí kó bá dẹ̀ dọdún ìbọn làgbára ọlọ́run kẹ́ bá máa ṣe àjọ̀dún gbadé mi ìyẹn káwọn olórí bá ti bímọ eléyìí àwa tẹ̀lé bí mo ṣe kọ́ yìí a ní fi kún a dẹ̀ níyọ kúrò ẹ má bínú kábíyèsí ọ̀tọ̀ rẹ̀ ń tà wá rò ẹ má bínú. ẹ̀yin olóyè ohun tá a béèrè lọ́wọ́ Ifá Ifá ní ọ̀nà àbáyọ ṣì wà. ẹ olúwo ohun tá a pè yín fún gan nìyẹn bí kábíyèsí wa yóò ṣe bí ọkùnrin àbíró obìnrin àbíyè ẹ jọ òun ni jókòó àwa olóyè yìí ẹ sọ fún wa bá ṣe ṣe. ẹ̀yin olúwo wọn afẹ́rẹ̀ sàmọ̀pọ̀ olórí mẹ́ta rẹ̀ kábíyèsí ni àwọn afẹ́rẹ́ ó lé apá kan kàdá apá kan sí kí dédé wọn jọ lóyún nígbà kan náà ìgbà máa fi mẹ́ta kó bí ìgbà máa fi méjì kó ẹ fọkàn balẹ̀ ó wà lẹ́ o ń jówó <laughs> èlé jẹ nira ara fún kábíyèsí ẹ àwọn káwọn mẹ́tẹ̀ẹ̀ta bímọ. kẹ́kọ̀ọ́ náà mọ̀ gan-an ti jẹ́ tí ọ̀gbọ́n ọmọ wẹrẹ làbá ní alẹ́ kábíyèsí ó bímọ ọ̀kan kúrò àwa gbogbo dábàá gbogbo ọ̀kan pẹ́ká wa àjàdá bàjà irú láàjò orí wẹrẹ wẹ adábòsù dàdàdà tí ó kọ́ ọmọ tí ẹ̀ sátàrí. ẹ̀yin olóyè kábíyèsí ó bímọ àwọn olórí ó finú ṣoyún wọn fẹ̀yìn gbọ́mọ pa. nígbà yí àwọn bàbá rẹ̀ wọn ò mọ̀mú lóhùn ẹ ńgbà wo náà sì ti gorí àpèrè a bàbá ẹ̀ báyìí lọ́wọ́ rẹ̀ ń bí ọ̀rọ̀ dédúró yìí ẹ bọ́ láṣẹ ni oògùn ni ètùtù látọ̀ ni tí kinní yóò fi bọ́ sí ní kíákíá kí láti ṣe. ẹ ṣeun inú fàyè ẹ bọ́ làárù ètùtù láṣẹ hmm, ètùtù láṣẹ àti pàápàá ṣe rí ńgbè ń bá pèlú gbogbo ohun tá a ṣe ńgbò bá dijọ́ keje hmm, ó lásìjẹ táwọn olórí ó jẹ. tí kábíyèsí bá ti wá tẹ̀lé lànà tá a fi lélẹ̀ lẹ́yìn rẹ̀ báyìí kọ́mọ finú ṣoyún kọ́mọ fẹ̀yìn gbọ́mọ pọ̀n ni. olúwo kábíyèsí. ilédùá ò ní padà lẹ́yìn. ẹ wo tó bá ti yá kì í pẹ́ mọ́ ẹ jẹ́ ká mú ní kọ́mọ kókó gbogbo ìtẹ̀yìn fẹ́ ṣe fún ọjọ́ méje yẹn ẹ bẹ̀rẹ̀ lónìí. àṣẹ kíákíá àṣẹ kù. bá a bá a bá a bá ti yá eégún ó ti yọ lẹ́nu. mo gbìyànjú àti sọ owó máa tẹ̀lé. mo ti ń ṣe bọ́n ṣe ní kí n ṣe ẹlẹ́dàá mi jẹ́ kó rí bó ṣe yẹ kó rí o jẹ́ kí n finú ṣoyún kí n fẹ̀yìn gbọ́mọ̀gbọ̀n ẹlẹ́dàá mi má jẹ́ kọ́rọ̀ mi dàbí ejò tó kọjá lórí àpáta tí ò ní pa ṣàánú mi ẹlẹ́dàá. ọjọ́ òò ire mo ọlọ́run ẹlẹ́dàá mi ẹ jẹ́ kí àṣejẹ ẹ jẹ́ kó ṣiṣẹ́ o kí n finú ṣòro kí n fẹ̀yìn gbọ́mọpọ̀n láàfin kí n bá wọn bọ́kùnrin àbúrò obìnrin àbíyè ẹ jẹ́ kó tún mi ṣe. ṣẹlẹ̀. kábíyèsí ẹ̀yin ni mò ń dúró dè ah. ẹ̀tọ́ mi ni mò ń dúró fún ó dẹ̀ yẹ ẹ̀yin náà. ọbẹ̀ náà ni mò ń bọ̀ tẹ́lẹ̀ ó yà mí ṣù. iyọ̀ kábíyèsí. ní iṣu ni. ẹ ẹ ya. Ah, ṣáà ní iṣu ní iṣu. kí ló tún dé. mi ti wà òkè. Ọmọ́tọ́lá. ṣé wọ́n fi iṣẹ́ tó jẹ́ ẹ̀wọ̀n tí wọ́n fi rán ẹni dáhùn mo ní ṣọ́ọ̀fì rán ẹni ó dà sọ fún mi sìn ṣé five million tó wà lọ promise wọn lọ́hùn ṣé àpò ẹ ló ti fẹ́ jáde ni àbápò kábíyèsí àbápò lù no just tell me. àpòlù ni. àpòlù ni. bẹ́ẹ̀ ni. you are not serious. ojú ẹ̀ láta púpọ̀ ọ̀tún ó láta o. ẹ má bínú ẹ jọ̀ọ́ ẹ sọ pé sílẹ̀ ṣe é senior mi ni. yes now báṣọ̀run àgbàlagbà oyè. gbẹ́ngẹ́lẹ́ gbogbo gbẹnu sọ̀hún. o ò jà gbọ́dọ̀ jàre báṣọ̀run. ẹ má bínú kábíyèsí. apology accepted. Ah. apology olóhùn accepted. kábíyèsí ọ̀rọ̀ yẹn jù yẹn lọ o ọ̀rọ̀ tó wà nílẹ̀ ju apology accepted lọ́dún. apology accepted báwo. mo ti agree láti sanwó yẹn lápò ara mi lẹ́yìn àmọ́ tó bá tún wá dánrú ẹ̀ wò lẹ́yìn ìgbà tí n bá gba owó yẹn lọ́wọ́ ẹ̀ tán màá tún fáìnì owó tó máa san fáwọn olóyè á pọ̀ rẹpẹtẹ. kábíyèsí o kábíyèsí o ẹgbẹ́ bá bùnú kí ni kò yé mi ẹgbẹ́ ṣe é sí ní ọ̀pọ̀ ẹ̀wọ̀n kò yé mi ni ṣe é sí ní ọ̀pọ̀. èmi á sòótọ́ fún kí tó kù mí ọ̀gbẹ́ni Báṣọ̀run mo ti rí clearly sẹ́yìn wípé you are the deputy king of this community. of course of course yes. Uh, in that wise kò sí kábíyèsí lórí ìjókòó ó lọ jókòó síbẹ̀. náà mi ò ṣe kábíyèsí olóyè ọmọ àlè ni ẹ tó bá ọmọ àlè wọn náà. bẹ́ẹ̀ ni. o fẹ́ bá a ká no no no ṣe fẹ́ bá a lò ṣe o fẹ́ bá a lò. máa bọ̀ ọ́ bọ̀ jẹ́ o máa bọ̀ ọ́ bọ̀ jẹ́ o. ṣe máa bọ̀ jẹ́ ìbá ìbá ìbá jọ mi. máa bá a láì lọ wọ́n sí tó lè jẹ́. ìkàlẹ̀ tù inspirational marketer Toyin Maxfin Tóní àtúngbé titun jáde o ẹ wo sinimá yìí ó kọjá fẹnu ròyìn ó ga alága jù ó lẹ́kùn. bí ìbọ̀ ìyàwó mi ó mọ̀ nípa àwọn tó fẹ́ wá pa mí mọ́lé lọ́ọ̀yà yín gangan ó involve lọ́ọ̀yà ẹ tí mo gbẹ̀bí létí mo fọkàn kọ́ rèé. Ah! ó yẹ ká máa fura tá a bá ń sin àlẹ́ ẹni lọ. a ò gbọ́dọ̀ wà kárí de wẹ̀. ewu ń bẹ lóko lóńgẹ́ lóńgẹ́ fúnra ewu ni. sọkọ ṣàlẹ̀ ó gbẹ̀sọ̀. ó gbà ká lo sẹ́ǹsì ká yí ara wa ní brain. àlè òfojú rẹ wọkọ bí kọ́kọ́ ó kú ni. ọkọ náà gbọ́dọ̀ máa lè sojú. ó wá dé fura la ba ogun ìfura e ní ogun àgbà. sinimá ti tún sọkọ eléyìí máa kọ́ àwọn ọkùnrin lọ́gbọ́n o. escape route yìí ti dáròjò fún ọkọ. sinimá ti tún sọkọ ṣàlẹ̀. géèmù tó dẹ́gìrì ni. ahmed oyediran ló produce ẹ̀. E. sọlá oyedele ló direct ẹ̀. E. bọ́sì àrẹgbẹsọlá ló package ẹ̀. stephen ọdúnlá Lọ́ládé Adékọ́lá Bọ́sẹ̀ Arẹ́gbẹ́ṣọlá Madam Sajẹ Owólabí Àjàsà Fúnmi Sọnọ́lá Ìyáṣàtàn Káyọ̀dé Akédínà Mr Paragon Ahmed Oyèdìran Ṣọlá Oyèdélé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú sinimá titun yìí sọ̀kọ̀ ṣálẹ̀ tírìlà ni suspense inú ẹ̀ yí gbogbo. Ó kọjá àfẹnuròyìn ó ti jáde grab your copy now now now.